Eris máa ń bínú ni wọn ń ṣèkà aries ò kì í ṣèkà ìyáwálé yẹn bí ìyáwálé ṣe wà yẹn nú ni yawale ni kò lẹ́mìí kà aries máa ń láàánú ìyẹn lẹ ṣe máa ń rí ìyáwálé ló ṣe máa ń ṣe owó yàfùnyàfùn èmi náà ti ṣe sẹ́yìn ṣe nígbà tèmi náà ń rí owó yẹ kí n fi kọ́ ilé mi ò mọ̀ pọ́ńkọ́lé mo ṣe yàfùnyàfùn ni mo ń regret it now ó ṣe yín mo ṣe yàfùnyàfùn tó mo bà owó jẹ́ àwọn tó mọ̀ mí double mọ̀ mí because aries ni bẹ́ẹ̀ later ni mo ṣe wá ń sọjí ó ti yín aries ò kì í múyàn kò lè báyé aries ò lè padìẹ bí ìṣe wà yìí wọn ò lè padìẹ lójú mi màá sá lọ ni mo dẹ̀ wà emotional gan tí máa wo fíìmù mo máa ń sunkún níjọ́ tí mo ṣe lójú tó ṣẹlẹ̀ lójú ìyàwó mi ìyàwó mi rò pé mo ṣe èrè ni mo ń wo fíìmù kan ẹ orin ni mo tiẹ̀ ń wò orin ni mò ń wò ní YouTube orin èrè àsálàtù ìrẹ́pọ̀ òbí ìrẹ́pọ̀ òbí yẹn ni mò ń wò ó wá dàbí pé sítórì mi èmi àti ìyá Latifa back home nígbà tí mo ṣì wà very young because we are violent relationship because àwa méjèèjì àgbọ̀n mo dẹ̀ ń wo fíìmù yẹn mo dẹ̀ ń wo bíi pé sítórì mi ni wọ́n kọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún so mi wá mọ bíi tí wọ́n ti rí èrì sí títí tiẹ̀ bóyá wrong date of birth ó lè jẹ́ kò ń ṣe march àbí kò ń ṣe aries lọ́bí ẹ̀ sí ó lè jẹ́ ọmọ ìbòmí yẹn tó lè mọ̀ pé real wàá bọ́ síta wàá ṣe show wàá apologize lọ́dọ̀ Tóyìn kó káyé tó lè mọ̀ pé ẹ ti dọ̀rẹ́ padà kì í ṣe tí wọ́n wá ń fẹnu sọ lórí show tó sọ pé ìwọ àti Tóyìn o fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ eré bẹ́ẹ̀ wo ni kí ló pẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀dẹ̀ eré bẹ́ẹ̀dẹ̀ ọmọ títí ẹ̀ ń kọ́ ò ní ṣe bẹ́ẹ̀dẹ̀ ọmọ títí ti ẹni èwo wá ló fẹ́ bá lọ bá Tóyìn ṣe bẹ́ẹ̀dẹ̀ eré kí ló kàn ẹ́ ṣé ìwọ ó ti wà nù Titans ni àwọn Titans ló máa ṣe bẹ́ẹ̀dẹ̀ eré àwọn Warrior á ṣe bẹ́ẹ̀dẹ̀ ọba ó ti yẹ ẹ lè pè wọlé ó ti fẹ́ tọ́ o tẹ bá fẹ́ pè wọlé ẹ pè the same number máa fi. èkúdì gan èkúdì fọ́ni lọ́ọ̀yà ni tòótọ́ ẹ o jọ́ọ̀jì ẹ ó ti dájọ́ èkúdì ni kó lọ yọ ṣé ó ti gbé wíìlì wá sí hall kóòtù yín ẹni tó fẹnu sọ nǹkan èkúdì náà fọ́ni o ó ní kó lọ yọ ṣó sọ pé òun fi ẹnìkan sí wíìlì ṣáà rí wíìlì ní bọ́ fẹnu sọ ni ẹ̀yin gan fọ́ ni ẹ̀yin náà take ọ̀rọ̀ serious máa wo woman yẹn. ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra ara ẹ̀ ewu ni ọlọ́run yọ Lizzy ṣe rí gbogbo àwọn tó ń bá Lizzy tó tọrọ wọ́n tún yọ ẹ́ nínú ewu o mọ̀ pé ìwọ gan evil èṣù ń bẹ́ṣù jẹun lẹ́yìn méjèèjì ìyẹn lẹ́yìn méjèèjì ṣe ń wọra yín nínú ilé tó bá pẹ́ láti ṣì wà o láti èṣù wọ́gan gòbe bìkọ́ láàrin mi àti ẹ̀mí ò gbàdúrà kí ilé ẹ dàrú láti miscalculate nìkan tó rò kọ́ ló bá ó dẹ̀ ń wọ́nú àbáyọ Lizzie mi ò fi downgrade ẹ láti lọ́ọ̀fù fọlá ju láti ò lè fi fọlá ṣeré sórí bó tilẹ̀ nǹkan rí láti àti fọlá mọ wé ara wọn sórí ìjà tó ń jà ìjà ẹbí ni mi ò dẹ̀ ní fẹ́ kó ọlọ́run ní fẹ́ ṣe ẹlẹ́yà létà ah nǹkan máa ṣẹlẹ̀ létà o ayọ̀ ni kò ṣẹlẹ̀ o ayọ̀ ni kò ṣẹlẹ̀ o sórí láàrin mi àti ẹ ọkùnrin ni mí láti lọ́ọ̀fù Fọlábí sórí gbogbo bí wọ́n ṣe ń bala Fọlájẹ́ láti ò láìkí ẹ o láti ò láìkí ẹ o bó ṣe ń ba Fọlájẹ́ tó ń bu Fọlá kó ẹ ó rí tó yẹn láti ṣe dákẹ́ tí ó sọ̀rọ̀ o gentility of láti kò mí pé láti wọ̀sìn káwọ́ọ̀dù o láti ò fi fọlá ṣeré o ẹ̀ Lizzy ìyá mi ọmọdé yìí ò mọ mẹ́mẹ́ ó wá fẹ́ mọ mẹ́mẹ́mẹ́ Lizzy Anjorin ó mọ mẹ́mẹ́ ó dẹ̀ fẹ́ mọ mẹ́mẹ́mẹ́ ó tí mọ mẹ́mẹ́ ọkùnrin sórí ìgbà tí láti bá wá fi ìwà ẹ̀ hàn lèmi ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ṣó mo mọ̀ mọ́ dákẹ́ sí o ṣó tèmi ò tí bẹ̀rẹ̀ ìgbà yẹn ah, màmá fojú láti hàn màbo ọlọ́run níjẹ́ orí nǹkan ọlọ́run níjẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run níjẹ́ kó rí bá ṣe ro nǹkan tèmi kàn máa sọ fún ẹnìyẹn o èmi ò ní wíjù bẹ́ẹ̀ lọ o citizen citizen arẹwà ah, ní wọ́n bá fún mi wọ̀tọ̀wọ̀tọ̀ wọ́n ti fún mi tẹ́lẹ̀ ó ti di bárakú ọ̀. Oh ìyẹn mo ṣe sọ òun ni ò tí ì lára wọ̀tọ̀wọ̀tọ̀ na our food ládùúgbò tí wá ń bí you know yourself fi say na wọ̀tọ̀wọ̀tọ̀ na our food <laughs> na our na our na our hobby na our hobby give me wọ̀tọ̀wọ̀tọ̀ i give them wọ̀tọ̀wọ̀tọ̀ mm, it's na the same na our business so i don't have to be i don't have to be scared or nígbà tá a jálejò náà ni wọ̀tọ̀wọ̀tọ̀ ń bà wá lẹ́rù wọ̀tọ̀wọ̀tọ̀ ṣé. Oh ìgbà tó fi wá wé ìgbà tó fi wá wà wò ẹ̀yin náà kọ́lẹ̀ sí takúdò ní olónìí yìí ni ẹ̀yin kọ́lẹ̀ sílẹ̀ kọ́lẹ̀ fi wá lẹ́yìn àwa lọ́kọ̀ là ń dán là ń dán sí àwa tó ń lò ṣé tó gùnfé bá fáìn tán báwo ló gùnfé kílẹ̀ tó máa pò gùnfé lẹ́yìn tó gùnfé bá ti fáìn ṣèbá ògùn fi ọjọ́ yẹn máa rí o láti fò láti ọjọ́ yẹn tàbí o tán ní kíni ìkèkèlè bàjẹ́ níyàwó nínú fracas òun ló wá pé ó ọmọ wa ni ogun fi ọjọ́ yẹn dẹ̀rẹ́ o láti fò láti ọjọ́ yẹn dẹ̀rẹ́ o pé kí ni ogun fi ọjọ́ yẹn dẹ̀ni o tó padà o tó padà dẹni ìtọ́mọ wa ni o. kò dá sí ni wọ̀tọ̀wọ̀tọ̀ máa ń bà lẹ́rù iṣẹ́ wọ̀tọ̀wọ̀tọ̀ làwa ń ṣe níbo lẹ ti mọ̀ mí where do you know me where do you come across where do you know that i have a talent of wọ̀tọ̀wọ̀tọ̀ <laughs> ó yẹ tẹ lọ́ọ̀fù fún wọ̀tọ̀wọ̀tọ̀ where do you detect me that i have a talent of wọ̀tọ̀wọ̀tọ̀ Abi, you know the gbasky ẹ tẹ lọ́ọ̀fù fún mi èmi ṣé a máa wọ̀tọ̀wọ̀tọ̀ wọ̀tọ̀wọ̀tọ̀ na our business o if they don come me dem come o if you give me i go give you if you go collect if you collect you go collect me wọ̀tọ̀wọ̀tọ̀ na our business. Ah. Ah, àwa ti túmọ̀ àwa ti kọ́lé wọ̀tọ̀wọ̀tọ̀ àwa gangan la kírètì wọ̀tọ̀wọ̀tọ̀ wọ̀tọ̀wọ̀tọ̀ níbí báyìí kì í ṣe gbogbo ara tó bú náà ló ń dán yìí ló ń dán sí i nígbà tí wọ̀tọ̀wọ̀tọ̀ máa ń dùn mí àǹtí mi ló lè bú mi kó dùn mí jù ah táǹtí mi bá bú mi Lizzy ìjọ kìíní àná tí máa bẹ̀rẹ̀ fóònù kí n lè rí tọ̀sọ̀ ìjọ́ kìíní àná tí màá bẹ̀rẹ̀ wọ̀tọ̀wọ̀tọ̀ táǹtì mi ń kó wọ̀tọ̀wọ̀tọ̀ fún mi mo pe Lizzy mo ní Lizzy wá ó ní welcome to fracas mo ní welcome to fracas ó nu máa bìyà Esther Abodu wo mo ní how many months ó ti lé ní six months sí ò tí ì rí Esther bí wo ó ti lé ní six months ní o ó yẹ Esther Abodu tẹ̀yìn yóò dẹ̀ ṣe nífẹ̀ẹ́ wo kàkà kówó ó túṣẹ̀ lọ ṣe yín ó ṣẹ̀ lọ ṣe yín ni èyí àǹtí mi wá funfun àǹtí mi èmi náà ṣe yín o èyí àǹtí mi wá funfun everybody kàn ń ṣe yín ṣe yín ṣe yín sí ni èmi ló kàn ó èmi ló kàn so now ó ló fẹ́ bí Ìyásábọ̀dù wò mo ní tó bá pẹ́ àwa gan lè bí wò ní bá ń bẹ̀ mo ní Ìyásábọ̀dù ló sọ mí di speaker jẹ́jẹ́ ni mo ń ṣe promoter mi nídìí promoter ni Ìyásábọ̀dù ti wá drag mi ọlọ́ ẹkún gbọ́ tóun náà máa ń sọ ìgbà mo ń lọ lé rẹ̀ ta ni mo lọ bá lé ayọ̀ lọ bá lé bó ṣe máa sọ nìyẹn ìdí ti bá mi ló ti wá mi ló ti ó mi wá invite mi di speaker mi. jẹ́jẹ́ mo ń ṣe promoter àǹtí mi mi wà ń lé mo ní mo wà o wà interview lọ́dọ̀ ìjọ́ mo ti di speaker promoter ti mo dẹ̀ ṣe gbẹ̀yìn nìyẹn olórin tí mo promote gbẹ̀yìn láyé mi nìyẹn kí n mọ̀ kí n má gbà káàntì mi wá mi bá sì máa ṣe promoter mo ti ṣe promoter rí nsìn ni ngbà yé mi ngbà tí mo ṣe ṣe promoter báyìí tí mi ṣe wá ní ẹ̀sọ́ wà ń lé mo ní mo wà ń lé o mò ń bọ̀ wà ń lọ́dọ̀ rẹ mo ní mo ti gbọ́ o kí mọ̀ kí n ní káàntì mi máa wà àtijọ́ mo ti di speaker dòní olónìí because mo pe Lizzy gbà mo ní Lizzy àǹtí mi ò sọ ẹ́ di speaker àǹtí mi ó convert gbogbo iṣẹ́ tó ń ṣe á change iṣẹ́ eré ló pé onírọ́ ẹ wá bá ń béèrè lọ́wọ́ Lizzy níjọ́ wo ló ti lọ sí site nítorí ó kàn máa ń fẹnu polówó lẹ̀ á ní wọ́n ti ra lẹ̀ ìwọ wọn ara lẹ̀ ìgbà tọ́wọ́ tó sì ń ṣiṣẹ́ lẹ̀ ó máa ń proof ẹ̀ fáwa ìjọ́ wo ló ti proof receipt receipt tó fi dọ́kẹ́tì tó fi sanwó lẹ̀dà gbogbo ìgbà yẹn ó máa ń fi dọ́kẹ́tì wọ́n ti sanwó owó deposit ta ló lè kówó lẹ̀fẹ́ ni tó ń jà dá mi lóhùn gbogbo ọjọ́ tó máa ń jó mo ní àǹtí mi máa jẹ́ kó o gbàgbé talent ẹ àǹtí mi ó mọ nǹkan tó ń pè àǹtí mi ni àǹtí mi forget talent kì í ṣe Nigeria got talent o àǹtí mi forget talent ó máa gbàgbé ó máa delete talent tó mú wálé ayé abẹ wá talent mi òun ni talent tí wọ́n sọ pé o mọ̀rọ̀ sọ yìí òun náà ṣe sọ pé o mọ̀rọ̀ sọ mọ̀rọ̀ sọ sọ o mọ̀rọ̀ sọ àǹtí mi ló fix ẹ síbẹ̀ ó ti wáṣẹ́ fún ẹ tó máa fi lọ́dún méje òní mọ̀ àwọn máa máa dùn mọ́ ẹ lọ ni ó ti gbélé ẹ lọ́wọ́ ó ti da ẹ lókòwò nìyẹn ó ti convert ẹ nìyẹn jẹ́wọ́ ọmọ jójó njó lè jó break dance mọ́ tó máa bó ṣe máa ṣe báyìí tó máa ah ojú mi pẹ́ oh, ah ojú mi pẹ́ ẹ̀rí mi tán njó lè ṣe mọ́ Lizzy njó ló ti dé site gbẹ̀yìn njó ló ti lọ Dubai njó ló ti lọ ra ọjà sí gbá nígbà tó wọnú fracas ní ṣọ́ọ̀bù ẹ change láàmú bóyá o sì ní ṣọ́ọ̀bù things change things change dúró láàrin mi àti tó bá fẹ́ ṣe location sí ta ló fẹ́ pè lọ sí location tó fẹ́ dá ẹ lóhùn ta ló fẹ́ pè ṣó mọ irú bó ṣe ṣe fíìmù ọmọ gómìnà yẹn nǹkan tí Fúnkẹ́ Akíndélé tó fi di èèyàn dòní olóòní kò nǹkan tí wọn náà ṣe lọ nǹkan tí tó yàn ẹ̀ má kú tó fi dèèyàn dó lórí kojú nǹkan tí wọn náà ṣe yìí lọ irú fíìmù tó ṣe yẹn ọmọ gómìnà yẹn kó ti ṣe ọmọ gómìnà reloaded ọmọ gómìnà kìíní kan ṣe bóun ni Fúnkẹ́ Akíndélé ló ṣe ọmọ ghetto ló sọ di ọmọ ghetto yẹn ló sọ no tí ìparí ọmọ ghetto dòní lónìí Fúnkẹ́ Akíndélé a sì wà lórí ọmọ ghetto dòní lónìí ìwọ ṣe ọmọ gómìnà arìnrìn fíìmù arìnrìn tó ṣe yẹn kó tẹ̀ wá lọ tún ṣe kó o tún máa reload ẹ̀ ǹjẹ́ fíìmù yẹn gan kò sí lórí YouTube kò sí fíìmù ẹ kankan kò sí fíìmù ẹ kankan lórí Netflix àbí kí náà pè wo ọmọ ghetto tí Fúnkẹ́ Akíndélé ṣe dòní olónìí kò tí ì jẹ́ tán ìwọ náà ṣe ọmọ gómìnà kó wá lọ ṣe ọmọ gómìnà yẹn reloaded kó wá máa pákèjà rẹ̀ ìwọ wá ní fracas lóhun ẹ̀ ìwọ wá ní kó má bu ẹ ìwọ wá ní ẹni bá bú ẹ you go collect ah ẹ àdúgbò wa bá ń ṣe ni ẹ táàtì mi kan bá bú mi ò rí pé àǹtí mi táàtì mi bá bú mi mò ń bọ̀ ń ta ọjọ́ kejì ni lẹ́yìn ìgbà tí peace iṣẹ́ wa wà ń sìn tọ́lọ́nṣẹ́ fi gbogbo wa lọ́kàn balẹ̀ ìwọ ló tún wá ń dà wá láàmú ìwọ ló ń dà wá láàmú sí ọkàn wa Facebook ò bá ti nísinmi látijọ́ tó dẹ̀ ti ń ṣe blogger o ò tírìtì kéèsì nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tó jẹ́ pé wọ́n ló ń gbé nàìjíríà ò ever sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà gbogbo àwọn tó ń sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n help nàìjíríà gbogbo wọn ló tún attack nbí. àbó ìyẹ́sítàbọ̀dù bá ṣe ní ó burú ṣo burú nùdí ó mọyì owó ẹ̀ bó ṣe ń bú nàìjíríà tó ó mọyì owó ẹ̀ tó ń wọ nàìjíríà ni ó mọ bá ṣe ló burú ṣo burú nùdí yẹn tó eré sì ni kò lè jàjà díjú bí ọ̀sẹ̀ ń jayàn rẹ́rì sí títí àárírí ìyáwálé kò lẹ́mìí jàjà díjú rẹ́rì sí ni pẹ̀lú bá ṣe ní ó burú so burú nùdí ó sì wúlò ó wúlò fún nàìjíríà yẹn ó wúlò fún nàìjíríà yẹn ilé òun ṣe pé mò ń gbé mọ́ra kò sẹ́ni tí ò da níbì kan ẹni tó kò sẹ́ni da tán a máa ma fi díra wọn ni. yawale si wulo nigeria o kátẹ̀ ni kò kọ́lé si Nàìjíríà kò ralẹ̀ o si wúlò àwọn èèyàn ó sì ń bọ́ àwọn kan ni Nàìjíríà yẹn. ìwọ náà imagine ọmọ tó bí gan ọmọ yìí gan ò rí attention ẹ ìwọ tó ṣe bímọ tó farúgbó ara bímọ tó yẹ kó máa ṣọmọ yẹn yẹgẹyẹgẹ kó jẹ́ pé kọ́mọ yẹn kó ẹ máa ṣeré kiri ó jẹ́ kí ọmọ yẹn ní ọ̀rẹ́ o ti kírètì ọ̀tá ọmọ yẹn ó yẹ kí wọ́n máa celebrate ẹ̀ káàkiri kí gbogbo àwọn celebrity kó máa meet àwọn èèyàn kó yẹ kó o ti package ọmọ yẹn gan débi pé tó bá báyàn gan ire gan nínú oyún ni wọ́n ti fún ní brand ọmọ tó yàn má kú ló ti gba brand ambassador láti inú oyún irú ọmọ yẹn ọmọ ẹ yẹn tó bá pé òrìnrìn ìdọ̀tí bó tiẹ̀ jẹ́ àwọn bọ́ǹfìtà ṣé kò yẹ kán tiẹ̀ lo ọmọ ẹ èmi gan tí mo jẹ́ wo bí o Lizzy torí o máa ń sọ pé àwa kéré nu ayé ṣé kí n gbé ẹ tìrabàyè sórí bí n ṣe wà yìí mo bí celebrity o sórí hmm. sẹ ọmọ mi Ọpẹ́yẹmí mistress mi ọmọ mi tí òyìnbó bí fún mi tó bá dé mi tó bá rẹ àwọn ọmọ mi wò wá ní kíní ẹgẹ ẹgẹ yìí ló bí àwọn ọmọ yìí sórí ọmọ mi mistress mi ambassador ni brand ambassador ni pẹ̀lú dísù ó ti yẹ òun ló máa ń polówó kẹsẹ dísù dísù jẹnẹrétọ̀ tí wọ́n ń ta o no no sotiri dísù ọmọ mi ló fún mi lélẹ̀ dísù dísù design ó ti yẹ dísù design òun lọmọ mi ń ṣe kí ló máa ń pe mi ẹ mọ̀ pé mi ń kàwé ẹ mọ̀ pé mi kì í pa ọ́ kí ló máa ń pe àwọn àwọn tó máa ń bá wọn polówó ẹ̀ẹ́dẹ̀ bá kọ̀rẹ́tì mi náà pójú la rí àwọn tó máa ń polówó tó máa ń polówó tó máa ń fi sínú bọ́ǹfìtà tó máa fi sínú newspaper tó máa fi polówó ọṣẹ kí lẹ máa ń pè wọ́n ẹ jọ ẹ láìtì mi náà mo ní ọmọ tó kàwé tẹ́ẹ̀bà máa pọ̀ ọmọ mi ń sìn ẹ̀ẹ́dẹ̀ kọ̀rẹ́tì mi ṣẹ́ẹ̀lì kọ̀rẹ́tì mi ni kí lẹ máa ń pè àwọn tó máa ń polówó mọ́dẹ́ẹ̀lì ẹ̀hẹ́ mọ́dẹ́ẹ̀ thank you mọ́dẹ́ẹ̀ model ó ti yẹ ọmọ àbúrò mi ọmọ mi ọpẹ́yẹmí tó bá rọmọ mi ah mo ní good production láti ilẹ̀ mo ti ní production mo ní good production tó bá rí ọmọ mi ó wà nǹkan kì lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ tó wà nǹkan kì mọ́dẹ́lì lọ́mọ mi ó straight báyìí ni ọmọ tí mo bí afcas ni lọ sórí Instagram táìpù Destiny Atanda that's my daughter lọ wo profile ẹ̀ tí bá parọ́ tí bá mú ẹ yẹn òun ni wọ́n ṣe fún ọmọ tó yàn ẹ̀ má kú o ti create ọ̀tá thank you olórí ẹwà tómi welcome aboard. board o ti create ọ̀tá fún ọmọ yẹn ò lọ́ta o amagre man no no o ti create ó yẹ kí ó níbi tí ó yẹ kí ọmọ yẹn wà tó bá pò package ara ẹ ni irú àwọn ṣáàgì ó yẹ kán ti meet ọmọ yẹn irú àwọn eh, kí ló kọ bọ̀bọ̀ tó máa ń ní tó máa ń ní tó máa ń like obìnrin yẹn tó máa ń fowó sínú àkáǹtì wọn yẹn eh, tí wọ́n mú ní ensax eh, yìí irú àwọn yẹn ó yẹ kó ti meet àwọn yẹn ó yẹ kí ó ti máa kó ti máa ní kó ti máa collect ó yẹ kó ti ó yẹ kí ọmọ yẹn kan ti ní contract tó máa gbà ní ten years tó bá pé o fẹ́ lo agbára tó o ní inflex yẹn nínú ìgboro inflex yẹ ṣe inflex náà ni inflex yẹ nínú ìgboro kó fẹ́ lu ẹsẹ̀ ó wá ráyè gbogbo yẹn wá ní fracas ló yàn ẹ̀ láàyò ǹjẹ́ ọmọ ẹ macaroni thank you Alima. macaroni àwọn macaroni ó yẹ kó ti meet àwọn èèyàn gidi kì í ṣe àwọn ṣége ló wá lọ introduce àwọn ọmọ yẹn sí ṣége ṣége ló lọ introduce ṣége tó jẹ́ pé orin tí Fẹlá tó fi igbó tó fi igbó kọ orin wọn ò tí ì tán lẹ́dọ̀ọ́nù lónìí lẹ́yìn táwọn gan kú wọn náà wo ọ̀rọ̀ tí wọ́n àwọn fi igbó igbó ṣe ọ̀rọ̀ wọn ò wúlò wá lọ meet ẹ wá lọ introduce irú àwọn ṣége sí àwọn ọmọ ẹ táwọn èèyàn gidi wà ìwọ náà wò náà sójọra wọn irú àwọn ọmọ ẹ lásán tó bá yẹ live life gidi o package rẹ ó yẹ kí MTN bó tẹ̀ jẹ́ nu sim card irú ọmọ ẹ Florida yẹ kmtn ti wá bá yí pé àwọn fẹ́ fi sínú sim card àbí glo tó bá rìnrìn ẹ̀ tó package ara ẹ̀ tó ọba ara ẹnu dọ̀tí wàá rí i pé tó yàn ẹ̀ má kú tó sọ pé kó má dárúkọ òun tó ró ní nǹkan tó gbé dání kò fẹ́ rìnrìn dọ̀tí ṣùgbọ́n nǹkan tí tó yàn ẹ̀ má kú sọ́ngbà yẹn ó ní public figure lòun ó ní anybody ní right láti dárúkọ òun ìtìwọ̀ wá ń jà fún yẹn ó ní anybody ní wọ́n lè dákọ̀ òun bìkọ́ public figure ni bẹ́ẹ̀ ìtíwọ̀ wá ń jà fún yẹn òun ò lè jà fún ló sọ bẹ́ẹ̀ so tó wá pé nǹkan tíwọ náà ṣe nìyẹn ò bá ti ní heavy ju bó ṣe wáyé lọ irú ọmọ yẹn tíwọ bá ti ẹ̀ gbowó irú ọmọ yẹn kó ti ó mọ ọdún tí Michael Jackson ti ń gbowó ni èmi tí mi celebrity pẹ̀lú ẹ̀ màá wá rí ibi tó ọmọ mi ti fẹ́ là màá wá bàbẹ̀ jẹ́ dá mi lóhùn ó yẹ kí Glo kó ti contact yẹ pẹ̀lú bó ṣe ní òun mọ̀yàn pẹ̀lú bó ṣe níwọ̀ celebrity tó bá pé celebrity gidi ni ẹ́ irú àwọn nǹkan tó yẹ kí ṣe gè fún kọ́ máa bá ẹ sọ nìyẹn wá lọ wà àwọn tó kó mọ́ra ṣé irú àwọn tó kó mọ́ra yẹn ni Glo fẹ́ rí ẹ ló máa fẹ́ ní contract ṣé irú àwọn tó kó mọ́ra yẹn ni MTN máa rí ẹ wọn ò tí ì rí ẹ nírí ẹni tí ìrìn ìdọ̀tí náà ń rí ẹ wọ́n rí pé òun rìn ibi ìdọ̀tí. ó ti yẹ wọ́n rí pé orin ibi ìdọ̀tí òun ló fà á ó ti yẹ ń sìn nǹkan tó fà á nìyẹn èmi ò bá ìjà òótọ́ ìṣòrí tọ́mọ ìyá méjì bá wọlé tó bá ara wọn sòótọ́ ọ̀rọ̀ wọn ò náà lè rẹ́rìn àlejò rẹ́rìn tẹ́lẹ̀ náà ó ti yẹ àlejò rẹ́rìn àlejò rẹ́rìn ayọ́kẹ́tì mi irú àwọn tó ń rí ẹ yẹn ò lè ò wọn ò lè sáìn ẹ ṣọlẹ́ mi bí n ṣe wà nínú fracas wàá rí pé ó lójú ìjà tí mo ń jà because mo gbé nǹkan dání ambassador nǹkan kan ni mí mo jẹ ambassador ó ti yẹ mo jẹ ambassador odò ẹran private motor garage tí wọ́n ń sanwó fún mi ní every year every December ni mo ń gba owó mi ó ti yẹ so èmi náà dẹ̀ tún gbàdúrà more success mo gbàdúrà kí Ọlọ́run tún jẹ́ kí n máa lọ sókè wàá rí pé ni o gbé fracas sórí pé gbogbo èèyàn tó fẹ́ bú mi mo fẹ́ da lóhùn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí n ti tó bá jẹ́ kò yẹ kí n ti parí kéèsì gbépo sí ó yẹ kí n sì máa bú lọ sórí kí n dá lóhùn jò bú mi ìjọ tí dọkas bú mi tó bá pé mi ń gbé nǹkan dání ni ó yẹ kí n jókòó ti dọkas kí n sì máa kò yẹ kí n ti yanjú ọ̀rọ̀ dọkas nítorí nǹkan tí mo gbé dání mo dẹ̀ expect more ó ti yẹ èmi ò bá ìjà o ó ti yẹ mi ò bá jà because ò lè expect kí n bẹ sọ̀rọ̀ náà tó bá jẹ́ ó tọrọ mo bá ìsọ ní ò lè dùn sí mi ó tọrọ kì í dùn yàn nú ìyẹn mo ṣe wá sọ fún ẹ pé kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí ẹ tó bá pẹ́ mo gbàdúrà kó bàjẹ́ fún ẹni rẹ kó rí fún mi gẹ́ẹ̀ torí nǹkan tí mo bá sọ yìí mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ fọmọ ìyá mi last but mọ́mì mi lọ́ọ́ béèrè ẹ̀ lóṣòdì àbígbẹ̀yìn wa. Hmm ó mọ̀ mí pé mi pẹ̀lú bóyá wà ń lé ọkọ tó bóyá lówó tó tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ayé ẹ̀ Fatima <laughs> ayayayaya wàá wò pé ó tẹ́lẹ̀ tún ti ó ti wà ń lé ọkọ ó ti ní grand children o àbúrò mi ọmọ last born mom sí mi ó ti lọ́mọ ọmọ ó sì wà nú Òṣòdì ń bẹ̀ yẹn aṣọ ló ń tà nú Òṣòdì ń bẹ̀ yẹn ó ti ní ọmọ ọmọ àbúrò tèmi tí wọ́n bí lé mi ó ti ní ọmọ ọmọ ó wà nú Òṣòdì ń bẹ̀ yẹn òun ló ń lo gbogbo ṣọ́ọ̀bù mọ́ mi wà lóṣòdì mbẹ́ yẹn tí n bá ba sòótọ́ ọ̀rọ̀ lójú ẹ̀ wàá wò pé ìtí mò ń bẹ sọ ìmú kéré nù nǹkan tí mo máa ń bá àwọn ọmọ ìyá mi sọ nǹkan tí mo lè bọ ọmọ ìyá mi sọ mo lè bá àǹtí tí n bá fèsì àwọn àǹtí mi gangan àwọn àǹtí tó jù mí lọ bọ́yẹ jù mí lọ tó máa ẹ wá nǹkan tẹ̀ ń ṣe kò dáa mi ò pọ́ ti lékún.